níṣẹ́ ni ariwo ńlá mà sọ lágbo òṣèlú ìpínlẹ̀ ọ̀ṣun tó sì ń fa ọ̀rọ̀ náà mọ́ra wọn lọ́wọ́ bí ẹni ń fa ìgbà ọtí báyìí pẹ̀lú àṣírí tí ó jáde lẹ́nu gbajúgbajà olóṣèlú ẹgbẹ́ òṣèlú people's democratic party ti ìpínlẹ̀ ọ̀ṣun tó tún ń ṣojú agbègbè ọ̀ṣun west nílé ìgbìmọ̀ asòfin àgbà làbújá ìyún sẹ́nitọ̀ lérè oyèwùmí pẹ̀lú bí bàbá náà bó ṣe tú àṣírí o wípé láti lè jáwé olúborí nínú ètò ìdìbò ọdún tó kọjá òun nílò láti fi owó ra ìbò tóun sì fún àwọn èèyàn ní owó rẹpẹtẹ bóyá akọgun lérè Oyèwùmí bóyá ó fẹnu kọ ni o tàbí bóyá àṣìṣe ló ṣe Ọlọ́run nìkan ló mà yí ṣùgbọ́n lásìkò tí bàbá náà tó ń gbàlejò gbajúmọ̀ olóṣèlú ìlú Ìkirẹ́nì ọ̀nàrẹ́bù Túndé Àyàndóṣù tó fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ fún PDP tó ń kí káàbọ̀ sínú ẹgbẹ́ PDP ni bàbá náà má bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sẹ́nitọ́ lérè Oyèwùmí ni òun fúnra òun lòun pe túndé èèyàn lóṣù láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú apc àtìlẹ́yìn ọ̀gẹ́ ẹ̀ alhaji gbóyègoyè tọ́lá nítorí ó ní gbajúmọ̀ olóṣèlú tó lẹ́sẹ̀ ńlẹ̀ ìlú òkèèrè ni lérí oyèwùmí wá tú àṣírí ńlá pé lásìkò tí ètò ìdìbò ọdún tó kọjá ń bọ̀ ìyẹn òdìbò sẹ́nítọ̀ tóun fi wọlé ó ní gbogbo agbára ló ń gbìyànjú láti jáwé olúborí ní ìlú òkèèrè pàápàá ní wọ́ọ̀dù ilé bàbá onílùú tí àyàndóṣù ti jẹ́ ògúnnágbòǹgbò mẹ́ẹ̀ ó ní pẹ̀lú bóun ṣe kówó òbítíbitì owó ràn àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ òun láti lọ́ọ́ pin fáwọn èèyàn láti ra ìbò wọn ó láwọn èèyàn ò má gbà wọ́n dá a padà tí ẹgbẹ́ òṣèlú òun tóun sì pàdánù ìbò ní ìlú òkèrè tó sì ní nítorí Túndé Àyàndòṣù ìní òun ṣe pàdánù ìbò náà sẹ̀nẹ̀tọ̀ Lérè Oyèwùmí wá ní irú ẹni táwọn aráàlú fẹ́ràn tí wọ́n tó fi gba owó tabua lóhùn bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ fi ṣeré èèyàn gbọ́dọ̀ wọ́ mọ́ra ni nítorí pé òun fẹ́ jáwé olúborí nínú ètò ìdìbò ọdún two thousand and twenty seven pẹ̀lú ìrọ̀rùn ní ìlú Ìkirè àti àwọn ìpínlẹ̀ agbègbè tó ń ṣojú ọ̀rọ̀ tí sẹ́nitọ̀ lérò Ìwúmi máa sọ ló mà dariwo ńlá táwọn ọmọ Nàìjíríà sọ pé àṣebáyé àwọn olóṣèlú ṣe ń ra ìbò tí wọ́n sì ní bí sẹ́nitọ̀ lérò Ìwúmi ṣe tú àṣírí rẹ̀ ó yẹ kí àjọ EFCC kí wọ́n gbé e ni kódà alága ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun Ṣòókò Tajudeen Lawal ti fàtẹ̀jáde síta o pé kí wọ́n tètè lọ gbé lérè Oyèwùmí nítorí pé n tó sọ àti ní tó ṣe ó lòdì sí òfin nàìjíríà ṣá ò nígbà tó ń sọ̀rọ̀ agbẹnusọ sẹ́nitọ̀ lérò yẹ̀wùmí ọ̀gbẹ́ni TB pupola ó ní àwọn èèyàn ni kò gbọ́ nǹkan tí ọ̀gá òun sọ yé o ó ní kò sọ pé òun ra ìbò ó ní àsìkò tí ọkùnrin náà sọ ní àsìkò tí ìbò tí ì wáyé rárá ó lásìkò táwọn ń polongo òdìbò ìní sẹ́nitọ̀ lérò yẹ̀wùmí sọ ipò òun fún àwọn aráàlú ní kì í ṣe pé lọ́jọ́ tí ìbò ń wáyé lòun fẹ́ fi ra ìbò tó sì ní wọ́n kàn ń parọ́ mọ́ òun ni.